بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún òpin àwọn ànábì Ọlọ́run òpin àwọn ìránṣẹ́ Ọlọ́run òpin àwọn òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ Monday déètì òní ní twenty four oṣù kọkànlá oṣù lólékọ́ádà ọdún fourteen forty two mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa talẹ́ yìí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò nìyí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọlọ́run kó wa yọ o má jẹ́ kí ìfẹ́ má jẹ́ ó ṣe sábà bí orí ibú fún wa láyé àti ní àlìkìyámà. àwọn ìbéèrè oríṣi mẹ́ta tàbí tí mo lè sọ pé oríṣi méjì lórí ọ̀rọ̀ ìfẹ́ ó ti wà nílẹ̀ fún wa. ìbéèrè alákọ̀ọ́kọ́ oníbéèrè sọ pé mo fẹ́ ka òyìnbó rẹ̀ tó kọ mo fẹ́ mo jáde mo ti kà á nírọ̀lẹ́ yìí mo sì ti mọ tó mo ti mọ nǹkan tó béèrè ok oníbèrè béèrè pé ẹ dákun tí èèyàn bá ní ìyàwó tí èèyàn wá sọ fún ìyàwó náà pé mo fẹ́ kó o wọ jẹ̀lìbáàbù mo fẹ́ kó máa wọ jẹ̀lìbáàb àmọ́ tí ìyàwó yẹn tó wá fọn mú tó ní rárá o àsìkò rẹ̀ ò tí ì tó o òun ò wọ̀ ọ́ ṣùgbọ́n àsìkò rẹ̀ kò tí ì tó o. ó ní. kí ni kí ènìyàn ṣe sí i kí ni kí ènìyàn ṣe sí i ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ tí àkọ́kọ́ dáhùn lórí ètò wa ní alẹ́ yìí insha allah. ìdáhùn rèé ẹni tó ní ìyàwó nílé tí ó wá pàṣẹ fún ìyàwó ẹ̀ pé ìwọ ìyàwó mi máa wọ jẹ̀lì bábà tí ìyàwó sọ pé ó di ìgbà kan lọ́jọ́ iwájú kí òun tó máa wọ̀ ọ́ ẹni sọ pé òun ti ń bá a sọ tipẹ́tipẹ́ o. ok kí ni ìdájọ́ ẹ̀ kí ló yẹ kí ọkọ ó ṣe. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni o ṣùgbọ́n a gbọ́dọ̀ gbọ́ nǹkan méjì kan yé kí ni wọ́n ń pè ní jẹ̀lẹ̀ bàbà kí ni wọ́n ń pè ní jẹ̀lìbáàb lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ìtumọ̀ méjì ni wọ́n fún jẹ̀lìbáàb wọ́n panupọ̀ lórí ìtumọ̀ kan wọ́n yapa ẹnu lórí ìtumọ̀ kejì wọ́n panupọ̀ wípé aṣọ tá a pè ní jẹ̀lìbáàbù aṣọ náà ó gbọ́dọ̀ jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ lára obìnrin tí ó bò ó bámúbámú láti orí títí dé gìgísẹ̀ títí dé gìgísẹ̀ tí ó kù ọwọ́ face ojú àti ọwọ́ palm àtẹ́lẹwọ́ rẹ̀ gbogbo wọn gbà bẹ́ẹ̀ pé aṣọ tá a pè ní jẹ̀lìbáàbù ó gbọ́dọ̀ bo gbogbo ara obìnrin àyàfi ojú àti ọwọ́ ohun tí wọ́n sì gbà lérò pẹ̀lú ọwọ́ òun ni ọmọ náà wọ́ dé ọ̀rùn ọwọ́. lọ́dọ̀ àwọn igun kejì wọ́n ní ohun tá a pè ní jẹ̀lì bàbà kò kò ní í yọ ojú àti ọwọ́ sílẹ̀. gbogbo àwọn àfa àgbáyé pátá àwọn àfa àtànà àwọn àfa àtijẹta àwọn àfa àtijẹrin àwọn àbá àti jarun títí dé tòní wọ́n fẹnu kò wípé ohun tá a pè ní jẹ̀lì bàbà yóò jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ jẹ̀lì bàbà yìí òun ni wọ́n ń dà pè lónìí ní khimar khimar tàbí àbáyá nínú oko ẹ̀ nìyẹn wọ́n ń pè ní khimar wọ́n ń pè ní àbáyá ṣùgbọ́n yálà a pè ní jẹ̀lì bàbà yálà a pè ní khimar yálà a pè ní àbá wọn ni aṣọ yòówù tá a pè ní jẹ̀lì bàbà fún obìnrin tàbí tá a pè ní àbáyá fún obìnrin tàbí tá a pè ní khimaru fún obìnrin wọn ni ó gbọ́dọ̀ ní májẹ̀mú mẹ́jọ kan nínú májẹ̀mú mẹ́jọ yẹn wọ́n fẹnu kò lórí májẹ̀mú méje wọ́n yapa ẹnu lórí májẹ̀mú ẹyọkan nínú àwọn májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ fún asọ̀tàpè ní khimar alákọ̀ọ́kọ́ wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó wà fìlàṣì tí àwọ̀ rẹ̀ kò máa fani lójú mọ́ra ibẹ̀ ni wọ́n ti mú àwọ̀ dúdú àti àwọ̀ eruku àwọ̀ dúdú àti àwọ̀ eruku wọ́n ní àwọ̀ méjèèjì yẹn kì í fani mọ́ra ẹ rí i pé aso kakila man woni primary school ni jɔn to man jɛ mostly alawɔ eruku mɛjɛmu akɔkɔ òun ni pé aso yìí kò gbɔdɔ jɛ aso tí yóò ma tàn yànnà yànnà ɔgbɔdɔ jɛ aso tó kúùlù. Cool. ní àwọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aláwọ̀ táyé ó fẹ́ máa wo ẹni tí ń lọ wọ́n wá ní àwọ̀ méjì ní àwọ̀ tí àwọn èèyàn kì í fẹ́ síjú wò pé ta ní bẹ́ńbẹ́ wọ́n ní àwọ̀ dúdú àti àwọ̀ eruku. condition number two ni pé aṣọ yìí kò gbọdọ̀ fi igbá àyà àti ẹ̀yìn obìnrin iwájú obìnrin àti ẹ̀yìn obìnrin a gbọdọ̀ dá òdiwọ̀n tọ́lọ ń gbé síbẹ̀ mọ̀ látara aṣọ yẹn. tó túmọ̀ sí pé aṣọ náà ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó loose lára. àwọn májẹ̀mú wọn yẹn ó gbọ́dọ̀ pè sára aṣọ kan ká tó lè pè ní jẹ̀lì bàbà so aṣọ yìí kò ní jẹ́ aṣọ tí èèyàn ró nìyẹn aṣọ tí èèyàn bá ró yóò so shape kò gbọdọ jẹ́ bí suẹ́tà suẹ́tà ó máa ń jẹ́ kí ara kó yọ shape. nínú májẹ̀mú ẹ̀ òun ni pé aṣọ yìí kò gbọdọ̀ jẹ́ aṣọ tí kò ní bo gbogbo ara obìnrin láti orí dé gìgísẹ̀ rẹ̀ kódà wọ́n sọ pé kó tayọ gìgísẹ̀ ní ṣíbúrù ètò ń pè ṣíbúrù ni tá a bá la ìka àtàǹpàkò wa àti ìka àfàbẹ̀là wa kàtàkàtà báyìí iye òdiwọ̀n tó wà ń bẹ̀ wọ́n ní ni aṣọ obìnrin fi gbọ́dọ̀ tayọ kókósẹ̀ bó ni ó sì á máa rìn wọ́n ní wọ́n fẹ́ kóbìnrin tó bá ti ń rìn kó máa fi ọwọ́ di aṣọ rẹ̀ mú òfin ẹ̀sìn là ń kà fún ọ o kìí ṣe òfin inú rẹ o kò ní jásọ tó wà fúláṣì. kò ní jẹ́ aṣọ sọmọdọ̀bọ kò ní fún mára àwọn kan mọ́rọ́ jẹ̀lì báàbù mára àwọn tán lọ Saudi wọn ara rà báyá àbáyá yẹn wọ́n a máa pa á mára bí àwọn lèmọ́mù ṣe máa ń wọ àlìkínbà tí wọ́n máa pa á mára ó ti wà disqualified wọn ò gbọ́dọ̀ pa á mára ó gbọ́dọ̀ lùú sí lára. wọ́n gbọ́dọ̀ kọ́fà orí wọn dé gìgísẹ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹrin nínú májẹ̀mú yẹn ni pé ìrísí aṣọ yẹn kò gbọ́dọ̀ jọ tàwọn tí èsì mùsùlùmí sẹ́mi pé àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn christian àwọn náà ní aṣọ gbàgẹ̀rẹ̀ wedding gown àwọn christian aṣọ gbàgẹ̀rẹ̀ ni àwọn sẹ̀lẹ̀ náà máa ń wọ aṣọ gbàgẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ wá ríran rẹ̀ kò gbọ́dọ̀ jọ aṣọ ti àwọn tí kìí ṣe ti mùsùlùmí kò gbọ́dọ̀ jọ ẹ̀kú eléégún ló ní ẹ̀kú jẹ̀lìbábà kò gbọ́dọ̀ jọ ẹ̀kú ara májẹ̀mú ni ó di mélòó báwọn ó di májẹ̀mú mẹ́rin nínú májẹ̀mú ẹ̀ ò ní wípé aṣọ yìí wọn ò gbọ́dọ̀ dísáìn rẹ̀ kò gbọ́dọ̀ sí eh, gbogbo ribbons àbí kí náà pè é Eh, the stone the ribbons ìkóṣẹ́ sára aṣọ wọn ò gbọ́dọ̀ kóṣẹ́ sára jẹ̀lẹ̀ bàbá tí wọ́n bá ti kóṣẹ́ sí lára ó ti wà disqualified ó di mélòó ó di márùn májẹ̀mú kẹfà ó ní pé aṣọ yìí kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tá a wọ̀ pẹ̀lú fáàrí ṣe kárí mi kò gbọ́dọ̀ jẹ́ aṣọ ṣèkárí mi tàfẹ́ fi show off rárá o ẹ̀sìn wa kò fara mọ́ showing off kò fara mọ́ show off rárá o gbọ́dọ̀ fi ṣèkárí mi ó di mẹ́fà. Um, májẹ̀mú keje mi ò tí ì rántí ẹni sì máa rántí láìpẹ́ inṣàlá májẹ̀mú kẹjọ ni mo rántí májẹ̀mú kẹjọ sì ni ìyapẹ́ inú wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfa gbogbo etí mo kà á lẹ̀ yẹn wo jẹ̀lì báàbù rẹ sóni wo kìmọ́ọ̀rù rẹ sóni torí lóde òní skáàfù na wọ́n ń pè ní kìmọ́rù skáàfù ẹyẹ wọ́n ń pè ní kìmọ́rù kìmọ́rù ọ̀ àbáyá ọ̀jẹ̀lìbá wọ́n gbọ́dọ̀ ní májẹ̀mú mẹ́jọ abdulatif bá a mú ìwé ìwé ìwé ẹ̀wà ẹ̀hà wá kí n wo májẹ̀mú keje ń bẹ̀. májẹ̀mú kẹjọ tí mo rántí mi ò tí ì rántí májẹ̀mú keje ń sọ májẹ̀mú keje so gbàgbọ́ péjì tí mo ti ka àwọn májẹ̀mú jẹ̀líbáàbù òun ni pé kó bojú kó bọ̀wọ́ ibẹ̀ yẹn ni wọ́n ti yapa ẹnu so tá a bá ń sọ pé àwọn àáfàá yapa ẹnu lórí ọ̀rọ̀ ẹ̀há wọn ò yapa ẹnu lórí májẹ̀mú méjèèje o. májẹ̀mú kẹjọ ni wọ́n ya pẹnu lórí rẹ̀. ok good yẹn kà bí mo ṣe kọ́ síbí májẹ̀mú kìíní fún jìlìbáàb obìnrin tí ó fẹ́ máa wọ aṣọ jìlìbáàbù ó gbọ́dọ̀ ní àfọ̀máàníyàn lórí rẹ̀ ìyẹn ni pé kò gbọ́dọ̀ gẹ̀ẹ́sì kárí mi ìkejì aṣọ jìlìbáàbù kò gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ lára ìkẹta aṣọ kò gbọ́dọ̀ fi aha ọ̀ṣọ́ ara obìnrin àti ọ̀ṣọ́ aṣọ rẹ̀ hàn níta èyí tí mo gbàgbé gangan nìyẹn kò gbọ́dọ̀ wà transparent kò gbọ́dọ̀ wà transparent torí pé iṣẹ́ sí gẹ̀lì bàbà fẹ́ ṣe ni pé ó fẹ́ bo ojú àǹkárá rẹ ó fẹ́ bò ó lójú ara àta ó fẹ́ bo àṣírí gíní ó fẹ́ bo àṣírí léèsì iṣẹ́ tó fẹ́ ṣe nìyẹn tó wá wọ aṣọ kan lónìí tó pè gẹ̀lì bàbà tá a tún wá ń rí kọ́lọ̀ léèsì rẹ lábẹ́ rẹ̀ láti inú atúnrí àárín irú léèsì ẹ̀ tó wọ̀ sí ìsàlẹ̀ ó ti wà disqualified. Okay? Okay. Uh, májẹ̀mú karùn-ún kò gbọ́dọ̀ ní nǹkan olóòórùn dídùn lára ọ̀ gbọ́dọ̀ wọ gẹ̀lì bàbà kò wá fi lọ́fíńdà sára jáde tọ́ba ti lè lo lọ́fíńdà ó jókòó nu yàrá ọkọ rẹ̀ tọ́rọ̀ bá di kàn náà yìí dákó fẹ́ jáde ọ lọ wẹ̀ ara sọ rẹ̀ ọ lọ wẹ̀ dànù. májẹ̀mú kẹfà kò gbọ́dọ̀ ok kò gbọ́dọ̀ rán aṣọ jìlì bàbà ní ríran kan tí ó máa jọ ti àwọn ẹlẹ́sìn mìíràn mo ti sọ yẹn májẹ̀mú keje àwọ̀ aṣọ jìlì bàbà kò gbọ́dọ̀ jẹ́ àwọ̀ ọ̀ṣọ́ àti àwọ̀ ìfihàn ìdí nìyí tí ó fi máa ń jẹ́ aṣọ dúdú bíi àwọ̀ ẹyẹ kanakana. Kana. májẹ̀mú kẹjọ ọ gbọ́dọ̀ bo tòkè tilẹ̀ rẹ pẹ̀lú ojú àti ọwọ́ ibi táwọn afa ti yàtọ̀ ẹnu nìyẹn ló fi gásí pé ní àgbáyé lónìí oríṣi aṣọ ẹ̀há méjì ló wà aṣọ ẹ̀há tí kò kó bíbo ojú àti ọwọ́ sínú aṣọ ẹ̀há tó kó bíbo ojú àti ọwọ́ sínú. now ohun tó béèrè wá ń béèrè nìsín àti mọ̀ tí ń béèrè nípa rẹ̀ pé aṣọ gẹ̀lì bàbà aṣọ àbáyá aṣọ kèmọ́rù ok ọ wá ní òun wá ń sọ fún ìyàwó òun pé kó wọ̀ ìyàwó òun wá ń dájọ́ sí i kí ló yẹ kó òun ṣe àti pé sótó ìtorí tí èèyàn lè fi kọ ìyàwó èyíkéyìí obìnrin tí ọkọ rẹ̀ bá sọ fún pé ọ gbọ́dọ̀ jáde kúrò nínú ilé láì wọ jẹ̀lìbábà tí ó bá ti gbà ó dí fún tọ́láàt tí ó bá ti gbà ó dí fún tọ́láàt èèwọ̀ ni kóbìnrin ó wọlé sí àǹkárá gíní nǹkan kan jáde kọ́ wa rúmọ́dì tàbí kó rán ní kaba tàbí kó rán ní style èèwọ̀ ni o ó tó nǹkan tí yìgì lè ti torí ẹ̀ túká torí kọ́ lọ́wọ́n ọba àlékè ọlá ló sọ pé tẹ́ ẹ bá ti fẹ́ jáde ẹ gbọ́dọ̀ wọ jẹ̀lì bàbá yín. àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ tó pèrè ní mùsùlùmí irú ìró ń borùn ni wọ́n irú ìròǹborùn òní wá ọwọ́ bíi tí disagreement wà láàrin àwọn àfáà ni pé ṣé kó bojú ẹ̀ àbí kó má bojú ẹ̀ ibi tí ìyàpẹ̀nu wà nìyẹn kódà ibi tí ìyàpẹ̀nu wà yẹn tí ọkọ bá fì síbi kó bojú ọ̀ranyàn ni fúnyàwó kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ torí pé ọlọ́wọ̀n ọba àlekíọ́lá ó fi ọkọ ṣe aláṣẹ lórí aya ni nítorí náà obìnrin tó bá sọ pé òun wọ gẹ̀lì bàbá àbọ̀ ta ẹ̀kọ́ dànù kó padà lé bàbá rẹ̀ kó padà sílé bàbá rẹ̀ ọ̀rọ̀ gẹ̀lì bàbá mọ̀ lágbára gan àtà tó fi já sí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam obìnrin tó bá láǹkàrà tó ní gíní tí ò ní gẹ̀lì bàbá kì í bọ́ọ̀tà ń gbọ́dọ̀ fẹ́ lọ tó bá sì fẹ́ bọ́ọ̀tà tó bá kàráǹgídá yóò lọ ya jẹ̀lì bàbá tí ó jáde nù lẹ́yìn wá di ẹ wá sọ di nǹkan nǹkan tó fúyẹ́ ẹ di nǹkan tó fúyẹ́ ó nípọn gan ni o tí ìyàwó rẹ ò bá ti lè máa wọ àbáyá jẹ̀lì bàbá kìmọ́ọ̀rù lé àǹkárá lé gíní lé léèsì tó fẹ́ mọ orósọ mọ́ọ̀dí jáde tí gbogbo ayé ò fi rí bí díẹ̀ ṣe tó a lè dànù ọkọ̀ alátúùlù fún ìdájọ́ sí o fún ìdájọ́ sí i ó ti ṣàlàyé ẹ̀ fún àlàyé tí mo ṣe yìí ó kó gbọ́ ọ ní tí gẹ́lì bàbá rẹ̀ ọlọ́mọ mọ̀ pàṣẹ nínú sùrọ́tù rẹ̀ azab àti nínú sùrọ́tù núùrù kò wà negotiable. gbogbo obìnrin tí ó bá ti wọ gẹ̀lì bàbá oníhòhò ni oníhòhò tó yanjú ni ọ̀wá wà nkàrà bọ́ta ọ̀wọ́n gíní bọ́ta ọmọ pé èèwọ̀ nìyẹn tọ́ba sì já sí pé ọba lọ gbaṣẹ́ wèrè kan lọ́dọ̀ ìjọba tí wọ́n bá ní aṣọ kan báyìí lọ gbọ́dọ̀ mọ ọwọ́ ò ní dájọ́ sí o ò ní dájọ́ sí i ọlọ́run pàṣẹ fànàbí ni ìwà ànábì sọ fáwọn ìyàwó rẹ ọmọbìnrin rẹ àtàwọn obìnrin onígbàgbọ́ òdodo nínà àlẹ́ yìí nà ní jàlábì bí yìí nà tẹ́ bá ti fẹ́ jáde kẹ́ máa gbẹ́gẹ́lì bàbá wọn wọ̀ wọ̀ wá wà nkàrà ńlẹ́ o yálà nkàrà yọ̀ lé sí i nítorí kẹ́ máa fìdí yín hàn náà ni lẹ́ẹ̀fi fẹ́ máa wọ gẹ̀lẹ́ bàbà àṣẹ ẹ̀sìn wà nìyẹn o kò sí ní ta fẹ́ ṣe sí i ìgì sì lè ti torí ẹ̀ túká tíyàwó bá sọ pé òun ò wọ gẹ̀lẹ́ bàbà o ìgì lè ti torí ẹ̀ túká àwọn àfáà nǹkan méjì lọ́rọ́ lóbìnrin yẹn nǹkan àkọ́kọ́ kò tẹ̀lé àṣẹ ọlọ́run nǹkan ẹlẹ́ẹ̀kejì kò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nítorí náà aṣọ jìlìbáàbù ògbójú ògbójú ìyẹn kù sọ́wọ́ ọkọ rẹ ibi tó bá fi sínú ráyò àwọn ibi tó bá fi sínú mókìfà àwọn àpá ṣùgbọ́n that aṣọ yẹn ah nítorí gasi pé tó bá kírun tó bá wọ ò bó kírun tó bá wọ ò ọlọ́run ò lè gbanú rẹ. ọkàn wàá rú rú aṣọ mọ́ra o dúró síwájú ọlọ́run ní wòówò ọlọ́run á gbànú rẹ fẹ́rù òun tọ́lọ́ máa gbànú òru aṣọ mọ́ra òru aṣọ mọ́ra ọwọ́ ọwọ́ bùbá o ìhòhò ló wà ò nírun ọgbọ́dọ̀ máa wọ̀ tó bá fẹ́ kírun ọgbọ́dọ̀ máa wọ̀ tó bá fẹ́ jáde. ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni gbogbo obìnrin ló gbọ́dọ̀ mọ wọ gẹ̀lì bàbà o lè má tì mọ bójú rẹ tó bá tọkọ ẹ lọ́rùn tó bá tẹ ọkọ ẹ lọ́rùn bẹ́ẹ̀ o lè má tì mọ bójú o lè má tì mọ lo glove tó tẹ ọkọ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni bí ó bá tẹ lọ́rùn tó bá ní àwọn àfáà tá à sọ pé ká bójú mọ ló bá lọ ó dandan fún ọ ó bójú. nǹkan gba wá so kókó ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn afáà pé a lè ti torí kóbìnrin òwò jẹ̀lì bàbá ká dèkìlì àtọ̀ láti ẹ̀ kó bẹ̀rẹ̀ rẹ̀ bàbá ti parí ẹ̀ kó mọ lọ́lé bàbá rẹ̀ yóò rí oníhòòhò ẹgbẹ́ ẹ̀ tó fẹ́ mọ gbé lọ pátí tí wọ́n jọ mọ jayé ayé ìjà ìlíyà káàkiri ìgboro so mo pàrọwà fún wọ obìnrin yẹn tọkọ ẹni kò wọ jẹ̀lì bàbá tó òun fi tọ̀ láàkì òfin ṣeré o. tí ọkọ ò bá kọ ìyàwó nítorí jìlìbáàbù ńkọ́ ẹ ti jọ di ọ̀daràn wájú ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ ti jọ di ẹlẹ́ṣẹ̀ tó yanjú lábẹ́ àṣẹ rẹ o ò lè ní kí ìyàwó rẹ kó tẹ̀ bá fòfin ọlọ́run ọwá ń wòran ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ wa ń fi àǹkó aṣọ jáde o ò ní kí ìyàwó rẹ wọ jẹ̀lì bàbá ìwọ fún ara rẹ wọ ọkọ ẹlẹ́ṣẹ̀ ni ọ́. ọlọ́run lọ́wọ́ àmọ́ irú ìyàtẹ́ jẹ̀tẹ́ bá déwájú rẹ o so bí yẹn sì jẹnu ẹ jẹ́ ká bọ́ sórí mòdù mi ọ̀rọ̀ tó simple lọ́rọ̀ gẹ̀lẹ́ bàbá tó o bá ti wọ̀ ọ́ lọ ojóbìnrin ọkọ ọkọ ọkọ lẹ ni o tọkọ rẹ ò bá kọ ọ lẹ o ìbéèrè kejì oníbèrè béèrè pé ọmọ ọlọ́mọgèrè lọ sílé ọkọ ọmọ ọdún mélòó ni ẹni tó jáde opó ọdún mélòó ni ẹni tó jáde opó ló tó lè rìmárì bákan náà ọmọ ọdún mélòó gan-an ló dáa jùlọ fún ọkùnrin láti má gbogbo ẹ̀ ń dá sórí iye ọdún. oníbẹ̀rẹ̀ fi kún wípé torí pé òun ti gbọ́ rí wípé tí ọmọbìnrin tó bá ṣe éélà àkọ́kọ́ nílé bàbá rẹ̀ tó ṣe ìkejì nílé bàbá rẹ̀ ìkẹta kó lọ ṣe ní ilé ọkọ rẹ̀ oníkíni àrísí èyí èsì rèé o jẹ́ bá ọ gbé níbi tó parí ẹ̀sìn. kò sí àyà kan nínú Quran kò sì sí àdìsí kan nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé ọmọbìnrin ò gbọ́dọ̀ ṣe éèlà pé mẹ́ta nílé bàbá rẹ̀ kò sí kò sí rárá wọn wò lẹ dààmú ara rẹ, àwọn kan ni wọ́n gbé ọ̀rọ̀ ń jáde lọ́dọ̀ ara wọn. ìsìnkú ànábì ló sọ sallallahu alayhi wa sallam.